أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ada ọpẹ́ tó الله fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá anábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí ó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run bí ọdún iléyà ṣe ń súnmọ́ idul adha ti 1438 tó ń kù bí ọ̀sẹ̀ méjì lénìí kọ́lọ́n kó jẹ́ kó bá wa láyé ó sì jẹ́ kó bá wa láàyè kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé gbogbo àwọn nǹkan tí a ṣe níjọsìn nínú ọdún náà kọ́lọ́n kó fún wa ṣe a ra ẹran ọdún ni àbátan ṣe àwọn ìnáwó míì kọ́lọ́n kó bò wá láṣìírí bákan náà a gba àwẹ̀ ní ọjọ́ arọ́fà ìmọ̀ọ́nì tá a fi gbà kọ́lọ́n kó fẹ́ ní kọ̀ọ̀kan wa àwọn ọmọ ìyá wa kan wọ́n ti wà ní hajj tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn kan dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa gbéra nínú àwọn tó ń bá international lọ àtàwọn tó ti dọ̀hùn àtàwọn tí ó ẹ̀sẹ̀ máa gbéra kọ́lọ́n kó bá níbi sọ ẹ̀sọ́ gbogbo wọn kó wá gbà níjọsìn kọ́lọ́n mọ́ sí léwọ̀ tiwa náà lálá haúlá wà láàkú wátá láìláìláì ràdí. nam a kà díẹ̀ nu tíra àmì náà jùlọ mọ́mìn tásìkò bá gbà wá ṣùgbọ́n díẹ̀ nínú àwọn min ahkamil udhiya àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ẹran iléyá ní pípa àti àwọn ahkamu idil adha àwọn àdájọ́ tó tún rọ̀ mọ́ ọdún gangan ní ṣíṣe á ṣàlàyé díẹ̀ nínú àwọn àlámọ̀rí yìí kọ́lọ̀ ń kó táwọn wa sọ́nà àsìkò tó bá wá ṣẹ́kù ó súnmọ́ ká fi ka díẹ̀ nínú tírà eléyìí tí a máa ń kà lọ́sọ̀ọ̀sẹ̀ tí í ṣe tírà minahajul mu'min ti àáfàá wa mustapha murad sobohi láì ní fi àsìkò ṣòfò gbogbo wa láti mọ̀ pé nínú islam ti ń jẹ́ ọdún kọ̀kọ́já méjì sí mẹ́ta tá a bá ń sọ̀rọ̀ pa afẹ́ sọdún ọdún original ọdún tó já sí pé ọdún súnà tí è sáwọn ọdún bídáà tí è sáwọn ọdún àdádálẹ̀ táwọn èèyàn dálẹ̀ kò kọjá méjì ọdún alákọ̀ọ́kọ́ nínú ọdún tá a máa ń ṣe nínú Islam òun ni Eidul Fitr èyí ń lọ́dún ìtúnu ààwẹ̀ tá a bá gba ààwẹ̀ Ramadan tá a bá gbà tán bóyá twenty nine àbí thirty lẹ́yìn ìgbà tá a bá ti wá gba àwẹ̀ yìí tán ìjọ tí ó jẹ́ shawal one Ramadan lóṣù kẹsàn-án nínú oṣù ojú ọ̀run ìjọ tó bá jẹ́ shawal one yìí òun ni gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí lágbàáyé a wà kóra wa lọ yídì a lọ dúpẹ́ fọlọ́run pé ọ̀kan nínú àwọn òpó ìsìláàmù márùn-ún tí í ṣe sọ́ọ̀mù Ramadan àríṣe ìyẹn ló fà á táwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ṣe sọ fún wa pé gbogbo ohun tí ń jẹ́ ọdún nínú Islam ó ní í ṣe pẹ̀lú àwọn òpó Islam dàmẹ́jẹ̀ já nóòtì ẹ̀ gbogbo ọdún tá a máa ń ṣe nínú Islam ó ní í ṣe ẹ̀ á rí i pé òpó Islam márùn-ún ni àwọn ọdún tá a lè pè lọ́dún ìkọ̀ọ̀kan bẹ̀ ó so papọ̀ pẹ̀lú òkú kọ̀ọ̀kan idul fitr ọdún ìtúnú àwẹ̀ ó so pọ̀ mọ́ àwẹ̀ idul adha ọdún iléyá ó so pọ̀ mọ́ alahajù ó so pọ̀ mọ́ ájì torí pé gbogbo àwọn alálàájì tí wọ́n bá gun àràfà lónìí ọ̀la rẹ̀ láàṣe ẹjọ́ àwọn ọmọ tán pariwo yẹn kábà ní kọ́ṣà wọn torí ọlọ́run ariwo yẹn ti ń pọ̀ jù náà tí wọ́n bá gun àràfà lẹ́ni yìí ọ̀la rẹ̀ òun ni a ṣe kíni o òun láṣe ọdún iléyá gbogbo àwọn tó sì ní í ṣe pẹ̀lú ọdún iléyá náà tá a bá tírèsì ẹ̀ lọ ọ̀rọ̀ hajj ọ wà ní ibẹ̀ ilé òfin já sí pé a lè ṣe iléyá àyàfi kó jẹ́ nínú oṣù dùlìhíjà tí ń ṣe oṣù hajj tó bá wá rí bẹ́ẹ̀ iléyà yìí ọ̀rọ̀ pọ̀ táwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n sọ lórí ẹ̀ àwọn àdájọ́ ló níranran ó sì pọ̀ tí wọ́n sọ nípa ọdún yìí ní àkọ́kọ́ màá mú látorí ẹni tó bá fẹ́ pẹran léyà yálà ọkùnrin àbòbìnrin kákọ́ lọ underline rẹ̀ anábìwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi ìyàwó umu salama wọ́n ti ṣàlàyé fún wa pé tí oṣù zulhijjah tó bá ti lé wà àrọ́dà ahadukum anyudohiya tẹ́nì kọ̀ọ̀kan yín sì lérò kìí ṣe pẹ́ran léyà ti dé ṣùgbọ́n èèyàn ti dàníyàn pé pẹ̀lú àṣẹ ọlọ́run màá pẹran léyà lọ́dún yìí tí n bá gba sálárì mi àbí tí n bá ta ọjà tí mo fẹ́ tà àbí tí n bá gba àwọn tó jẹ mí ní owó èèyàn ti ní target èèyàn ti ní focus pé tí n bá rówó ń bì màá pẹran léyà ànábì nírú ẹni tó bá ti láníyàn pé wọ́n pa ẹran léyà tí oṣù Dhul Hijjah tó bá ti lé kò gbọ́dọ̀ mú nǹkan kan kúrò lára rẹ̀ nínú oorun tí ń bẹ lára ẹ̀ dàmí ẹ̀já ṣàkíyèsí àrìn dáadáa nígbà tá a bá rí bí ọjọ́ Monday àbí Tuesday ti ń bọ̀ yìí gbogbo ẹni tó bá fẹ́ pa ẹran iléyá kò gbọ́dọ̀ fárun abíyá kò gbọ́dọ̀ fárun abẹ́ kò gbọ́dọ̀ fárun ọmú kò gbọ́dọ̀ fárun orí kò gbọ́dọ̀ fárun kankan kúrò lára ẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ló sọ bẹ́ẹ̀ kìí ṣe pé tó bá fárun yìí kìí ṣe pé kọ̀ lẹ́ran ẹlẹ́yà o ṣùgbọ́n ládàá rẹ̀ ò ní tó ẹni tí ò ṣe kí ni o ẹni tí ò fa eléyìí a gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́yé ná gbogbo ẹni tó bá ti fẹ́ pẹran ẹlẹ́yà tí wọ́n bá ní pé tó ọ̀la ní zulihijja láti zulihijja one yẹn kọ́ mọ̀ mú nǹkan kan kúrò nù ara rẹ̀ bákan náà àtẹ̀ẹ̀kánná rẹ̀ kọ́mọ́gé èkánná ọwọ́ kọ́mọ́gé èkánná ẹsẹ̀ eléyìí jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú tá a gbọ́dọ̀ gbọ́yé ẹlẹ́kejì nínú tá a gbọ́dọ̀ gbọ́yé isti ìdáadáa lí ìkùbálì ìdìlà adha láti múra alẹ̀ in preparation towards meeting Eid al-Kabir ara rẹ̀ ni pé wọ́n fẹ́ kí a gba àwẹ̀ láti dhul hijja wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó dẹ̀ ti jẹ́ kó yé wa pé kò sí ń tá a lè ṣe láwọn ọjọ́ yẹn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí tó ká gba àwẹ̀ wọ́n tó bí pé wà lálẹ́ jihad fi ṣẹ̀bí ó ní bẹ́ẹ̀ ni kódà kéèyàn ó ṣe jihad sójú ọ̀nà ọlọ́run kò tó kéèyàn gbàwẹ̀ nú àwọn ọjọ́ mẹ́wàá dhul hijja yẹn àyàfẹ́ nìkan tọ́já sí pé ó jáde lọ sójú ọ̀nà jihad wọ́n sì pa sójú ọ̀nà kò darí wọlé àwọn àáfàá níjọ́ mẹ́wàá tá a pè jọ́ mẹ́wàá ìgbà kìí ṣe jọ́ mẹ́wàá tán ìjọ́ mẹ́sàn-án àbọ̀ ni kágbálàyé torí pé a máa ń ṣe ọdún iléyá ní ọjọ́ kẹwàá oṣù jùlẹ̀híjà a máa ń gba ààwẹ̀ àràfà ní ọjọ́ kẹsàn-án oṣù jùlẹ̀híjà lọ́dọọdún àṣé láti dùlì ìjà one dé dùlì ìjà nine ọjọ́ mẹ́sàn-án nìyẹn tó bá wá di dùlì ìjà ten ọjọ́ tá à ń lọ yìí di iléyá gbogbo ẹni tó bá ti láníyàn pé òun fẹ́ pẹran kò gbọ́dọ̀ jẹun lọ tó bá ti wá dé afẹ́ fún un kọjá pé yóò jẹ yakulu min odi ìyá tìyí yóò wá jẹ nínú ẹran iléyà rẹ̀ sẹ́yìn lọ́dọ̀ tí wá ń bì wọ́n ní kókòǹgò ni ó jẹ <laughs> àbí nǹkan kan kò sí ní tí ò lè jẹ bó bá ṣe pé ẹ̀dọ̀ lọ sáré lọ́rọ̀ kan sáré gé kan sáré bá bọ́ àbí kan bá ṣe máa ń sọ lọ́dọ̀ wá ń bí wọn ẹ̀mọ́ téèyàn bá sáré pẹran ibi àwọn ṣé kùfà àbí kíní kan báyìí ti máa ń rí bí bí ẹ̀jẹ̀ bí ẹ̀dọ̀ báyìí èèyàn sáré fi ta tiná tiná bá ti lè fa ẹ̀jẹ̀ rẹ̀ díẹ̀ mú báyìí tó ti gbẹ téèyàn fomi sàn náà <laughs> wà láì téèyàn bá ara gé téèyàn bá jẹ a máa dùn díẹ̀ lẹ́nu ẹ bá ti jẹ́rìí tí mò ń sóye dáadáa tó bá jẹ́ pé lè sáré rọrùn sáré tẹ́lẹ̀ bí kásáré ekiri méjì ń bẹ̀ kásáré bọ́ yí ọ̀dà akọ́jẹ́ léyà lèyìn ọkọ̀ jẹ ṣùgbọ́n àwọn tá a bá tún jẹ oúnjẹ míì lábá sàbí tó láwọn mí so ká gbọ́ àárín iná yìí wọ́n fẹ́ ká gba ààwẹ̀ fún odidi ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ nínú oṣù jùlẹ̀híjà á wà fẹ́ ìta bá gbà láàárọ̀ ọjọ́ iléyà kan ìyẹn ló fi jẹ́ ààwẹ̀ mẹ́wàá kì í ṣe pópé mẹ́wàá tán mẹ́sàn-án àti díẹ̀ òun ni ṣé ẹ wá rí ọlọ́run máa ń fún wa lágbára jura wa lọ a sì máa ń ní ímánì jura wa lọ. ẹlòmíì ọ̀rọ̀ lọ́rùn kọ gbààwẹ̀ ní gbogbo ọjọ́ mẹsàn án yìí ẹlòmíì sì rèé tó bá jẹ́ pé monday thursday lọ́lọ́run bá ní ọ̀rọ̀ ọlọ́run máa gbà káwá ní kò tiẹ̀ wá rárá má wàá sọ oore nu o tó bá ti wá tó bá kíni o ìjọ àràfà èyí gbogbo àwọn tó bá wà ní hajj nínú àwọn mùsùlùmí àwọn ò gbọ́dọ̀ gba àwẹ̀ ṣẹ̀rí àtakò kí wọ́n gba àwẹ̀ ìtàwọn ń ṣe lọ́wọ́ ojú àwẹ̀ lọ torí pé àwọn ọjọ́ àràfà wọn anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní alahajju arọfà alahajju arọfà àṣekéèyàn ó ṣe àràfà ọlọ́run má jẹ́ kí èèyàn sáàárẹ̀ ju àràfà o wà ètò èèyàn bá lọ ájì láti nàìjíríà ó wá ṣe gbogbo orígunrígun ájì wálé ìyá ọdúnbìlà ìjọ àràfà ló bá sùn lọ àbára rẹ̀ ọ̀yà ìgbà tọ́rẹ̀ wá òjì báyìí àwọn èèyàn ti kú ní àràfà ah sorry ẹ máa padà wá ní next year. tó bá já sí pé kò rówó tó fi kú àáfà kò ṣe ájì ṣùgbọ́n níyàn dáadáa tó ní ọlọ́run ọmọ bó ṣe lè san lẹ́sàn ṣùgbọ́n tó ń kò ṣe hajj gbogbo ẹni tí ọba ti dúró láràfà kò sí hajj kankan fún ẹ̀gbọ́n tá à ń sọ yé kò ṣe kí ni o torí pé hajj gangan ti ń jẹ́ bẹ́ẹ̀ ní àràfà gbogbo àwọn alálàájì èèwọ̀ ni káwọn gba àwẹ̀ wọn à gbọ́dọ̀ àwẹ̀ wọn à ṣe kí ni o wọn à gbọ́dọ̀ àwẹ̀ àwọn ọmọ ṣe làbáyíkálá ọmọ làbáyík làbáyíkálá ṣẹ̀rí kálákálá báyík innal hamda wà ni'mata láka wal mulk la sharika lak àwọn ọmọ wa tọrọ àdúrà ọmọ ẹni tí wọn ní kí rọ́bà náà áàtì náà fi dúníyà hasanatan wáfẹ̀lá akhirati hasanatan wákìnà adhaban nar. ó ń bẹ́nu wọn tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ so gbogbo àdúrà tá a bá tá a fi sórí rẹ ayé àtọ̀run tọrọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wá ń bí dára fà ayé nìkan ní ọtọrọ kò ní tọrọ ọ̀run ọlọ́mọdé ń jìyà sàárẹ̀ o ọlọ́mọdé ń ń wọná o ń náà o ó ní ìwọ náà di nàìjíríà lè lọ tọrọ pé ìwọ next kan o ayé nìkan elu ẹlòmíì lè máa tọrọ pé wọ́n ọlọ́run jẹ́ kí nǹkan báyìí ọ̀sẹ̀ yóò wò rí kọ́ńtíráàtì gbà o kò ní rántí tọrọ pé fi dúníyà hasana wáfẹ́lá àkìrọ̀tì hasana táwọn wàkìnà àdáàbànà ọlọ́run méjèèjì náà ní ká tọrọ èyàn tọrọ orí ayé èyí ó sì tọrọ orí kíni orí ọ̀run ọlọ́run pèsè méjèèjì fún wa àwa tá a bá wa lọ ájì àwọn ẹjọ́ àràfà ẹ má jẹ́ a fi ṣeré ìyẹn ló jẹ́ ká náà bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa àwẹ̀ ìjọ àràfà ànábì sallallahu alaihi wasallam ó ní yukafiru sanatai yukafiru asanatai ó ní sẹ́ ẹ̀rá àwọn ẹjọ́ àràfà ẹ̀ṣẹ̀ ọdún méjì ni yóò sẹ́ ẹ̀rá àwọn ìjọsìn kan I do tell people ìwọ tó yọ ọmọ oúnjẹ jù láyé jọ nítorí ọlọ́run gba àwẹ̀ ìjọ náà o lẹ́yìn ìwọ tó o bá jómi tó jẹ́ pé tó fún àdámọ́ ọlọ́run o lè má láàwẹ̀ tí wọ́n gan bá jìtì láàrin ara tẹ́yìn omi ṣe gbọ́dọ̀ gbẹ̀sìn yìí nù irú bá a ṣe ń sọ yìí ní ìsìn ìwọ ti lánìyàn pé màá gbàwẹ̀ ìjọ àràfà wàhálà ìtì conclude lẹ́mẹ̀ẹ́ pé kò sí tó lè ṣẹlẹ̀ màá gbà ọba di alẹ́ ìjọ àràfà kùjọ kan lóbi bá rí nǹkan oṣù rẹ̀ kò lè gbà àwẹ̀ mọ́ ọ dájú dọ́dọ̀ ọlọ́run fọ́ gbàládá àdìsí ń bẹ lórí ẹ̀ àníyàn rẹ tó ti níwu ṣùgbọ́n lómi náà kì í láníyàn dáadáa tí nǹkan kan bá tó wá dé tó wá tí òjò dára ṣe yá ẹni tó ti ṣẹlẹ̀ ní sọ́wọ́ láníyàn dáadáa tẹ́lẹ̀ ká máa dàníyàn dáadáa tó fi já sí pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wa tí òjò wọn ọ̀n sí àgbà yẹn ní lọ́dọ̀ alimoyim ìwọ ni ọmọ rẹ bọ́ ni rẹ bọ́ sí lẹ́ ń sílé lẹ́ gbogbo tẹ́ rí ọmọ ṣe gbàwẹ̀ ọjọ́ àràfà torí ẹ̀ẹ̀kan lọ́dún ni ẹ̀ẹ̀kan ní kíni o ẹ̀ẹ̀kan lọ́dún téèyàn bí ilé sọ ládàá yẹn nu ó tún dọdún ti ń bọ̀ odidi ẹ̀ṣẹ̀ ọdún méjì abẹ́lọ́ ọlọ́run forí ẹ̀ṣẹ̀ wa jìn o sì lọ́mọ àlìján náà mọ̀ sí wá ní ọmọ náà. nam àáfàá ní eléyìí náà ara tá a gbọ́dọ̀ gbọ́ yìí ni ṣé ẹ wá rí olórí tí wọ́n fẹ́ ká ṣe ń jọ léyá òun ni ká pẹran léyá àwọn àdájọ́ wa pọ̀ tọrọ mẹ́ran léyà yìí gẹ́gẹ́ bí mo sọ níbẹ̀rẹ̀ a sọ díẹ̀ a dàkẹ́tọ́rọ́ afẹ́ ka mìíràn ájúlì mọ́mìn tá n ká lọ àfẹ́ ká deviet kò níbi tíra tíra yẹn gangan là ń ká lọ sọ́ọ̀sẹ̀ ṣùgbọ́n táwọn nǹkan kan bá já wa bọ́yá àwẹ̀ já wa bọ́yá já wa bọ́yá àwọn nǹkan kan ṣẹlẹ̀ náà lù a máa ń yà lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ́mọ̀jà sí torí pé pàtàkì wáàsí lílọ àti ni o ayé wa kó sì jásí pé ti ń ṣẹlẹ̀ wá sí ó máa tápà rẹ̀ ṣùgbọ́n amútírà kó lè jẹ́ gáìdì yóò lè máa tọ́ wa sọ́nà ni lónìí ẹ jẹ́ ká wo díẹ̀ nu ìdájọ́ tọrọ mọ́ màá wá stop àkàtìrà ọ̀sẹ̀ tí ń bọ̀ àtọ̀ máa tẹ̀síwájú ó súnmọ́ kọjá pé lẹ́yìn jímọ̀ ní àti jímọ̀ tí ń bọ̀ tó bá já pé jímọ̀ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni iléyá jẹ́ tàràfà jẹ́ tọ̀ọ̀sẹ̀ èrò pẹ́ nìkan bẹ tí yóò wá síbi inú wa tó bá já sí Sunday and sátidé òun náà níjọ́ léyà jímọ̀ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àní ní halkọ mo ti yé ní ìsìn gbogbo àwa tá a jẹ́lẹ̀ àáfẹ́ dáná ìtọ́rù fọ́kẹ́ ni o àwọn àáfà àwa tí wọ́n gbáwẹ̀ àwa tí a jẹ́ àáfà náà sọ̀rọ̀ mi yé ní ìsìn àwa náà fẹ́ lọ ṣe ìtọ́rù ńlé ó dàgbé lẹ́yìn jímọ̀ tòní yìí àti jímọ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ ó tó di jímọ̀ tó bá tẹ̀lé iléyá ká tó rí zoom kọ́lọ̀ ọba àlìkẹ́ ọlá kó sí wa lọ́mọ àlìjẹ́nà kọ́mọ̀ṣá lọ́mọ náà ìdájọ́ alákọ̀ọ́kọ́ tá a wò nínú ìdájọ́ ẹran léyá ta ni ó lẹ́tọ̀ọ́ sí kó pẹran léyá àáfàá ní gbogbo ẹni tó bá ti bàlágà tó jẹ́ mùsùlùmí tó jẹ́ ọmọlúàbí tí è ṣẹrú bákan náà ó wá jọ̀ràn yàn púpọ̀ fẹ́ni tó bá já sí pé ó ní fámílì kó ẹran léyá fúnra rẹ̀ àti fáwọn ẹbí rẹ̀ kò ní í ṣe pẹ̀lú mo ti kọ́lé àbí mò ń yálé gbé kò ní í ṣe pẹ̀lú mo ti má rì àbí ntí má rì kò ní í ṣe pẹ̀lú mo ti lọ́kọ ntí ìlọ́kọ kò ní í ṣe pẹ̀lú àáfàá mi ẹ̀yàn àáfàá mi pẹ̀rànléyà kọ̀ pẹ̀rànléyà tọ́lẹ́yìn obìnrin ọ̀pọ̀lọpọ̀ yín lówó lọ ẹ̀yìn dẹ̀ pẹ̀rànléyà kò sì dáa ọlọ́run ṣàánú tiẹ̀ náà òun ṣiṣẹ́ odidi ọdún kan ó ṣiṣẹ́ ọ̀wà rí twenty thousand kó jọ tó fi lọ ra ẹran ní academy nìbàdàn bíi àbí tó fi lọ sí ọ̀rànyàn àbí tó lọ sí etí express ní muslim àdúgbò wambi tàbí kọ́ ọ lọ sí wòrò òdù níbi táwọn èèyàn kó ẹran sí ń bẹ̀ kọ́ ọ lọ sọ́nà ọjọ́ àbí ọ lọ ọ̀nà bódìjà àbáwọn àbí tán ti ń tẹran kó lọ alẹ́sẹ̀ lọ́yẹ́ kọ́ ọ lọ ní gáràjì kó wá wá ẹran kódà tó ọ̀bà lágbára tó twenty bọ́yẹ̀ràn fifteen lọ́lọ́ ní oṣù kínní o kọ́ ọ lágbára tọ́wọlé yá kí wọn náà fi dúpẹ́ fọ́lọ́ ẹlòmíì lówó lọ́nu ẹ̀yìn òbí tí èsì ìpẹ̀ràn léyà kọ̀ dáa àfi ń dúpẹ́ fọ́lọ́ ni tó bá jásí pọ́lọ́ ọba ni a máa pa àwọn ọmọ wa ẹ̀yin obìnrin lẹ́mọ̀ sunkún lọ́dọọdún ṣe bàbá ọmọ rò pé ọlọ́run ṣe èmi níyàwó mẹ́ta mẹ́rin tó bá tiẹ̀ pa ọmọ kan ní ọdún yìí èmi tó ní ọmọ mi ọlọ́run jẹ́ èèyàn ọ̀daràn ṣe ibi tí wàá lọ́ọ̀bà dé gan jù

tọ́já sí pé ọdún iléyà alákọ̀ọ́kọ́ ọmọ tó jẹ́ first born wọ́n ní kí ni èjì àwọn ni ó ti pé twenty five àwọn ti wọlé yá èèyàn bá sọ̀rọ̀ sí lọ́rùn ọdọọdún <laughs> kejì wọ́n ní kí ni èjì àwọn ni eléyìí ti pé twenty three olóhùn náà wọlé yá ọyẹ tó sọ̀rọ̀ sí lọ́rùn ọdọọdún kẹta ilé àwọn twenty one lélẹ̀ wọ́n tó sọ̀rọ̀ sí lọ́rùn ṣé nígbà ọba yá irú ìyàwó tó bá jẹ́ ìyàwó kejì kẹta kẹrin nígbà tó bá rí pé ọkà ọmọ òun bọ̀ yóò sá lọ ṣùgbọ́n Ọlọ́run bá ṣe wá lóore tó pọ̀ jẹ́mọ̀ ẹ̀já sọ pé alihamudulilayi àdúpẹ́ fọlọ́run ọlọ́run jẹ́ àjèrè àwọn ọmọ wa o jama gbogbo ẹni tó bá ti níkàpá láti pa ẹran iléyà lọ́kùnrin lóbìn tó ti bàlágà tí ò sí lọ́wọ́ lọ́wọ́ sótìyé tí èsè wèrè tó ní làákàyè tọ́jẹ́ pàgbára sì ń bẹ fún àwọn àáfàá ní kọpa àwọn míì náà àwọn àáfàá wọn ní ọ̀ràn yẹn ni àwọn míì ní súnà túmọ̀ ákádà pé súnà tá a kan pamọ́ ni kódà rínú àwọn àáfàá wa tí wọ́n kọ tíra àwọn wá jàmáà wọ́n ní súnà tó ń wàjibà tán súnà tó ń wàjibà tán àfa onímìnira ajú muslim àwọn ní pé súnà tó tún fẹ́ jẹ́ dandan ni torí pé wọn ò fẹ́ kéèyàn fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mu so àṣẹ pé bọ́kùnrin ṣe lè pẹran léyà obìnrin náà lè ṣe kí ni o ò lè pa olówó lè pa olòṣì náà lè ṣe kí ni o lè pa ọkùnrin lè pa obìnrin lè pa láńlọ́ọ̀dù lè pa tẹ́nàntì náà lè ṣe kí ni o kódà ọbẹ̀ láńlọ́ọ̀dù lè ṣẹlẹ̀ tẹ́ẹ̀pẹ̀ràn tẹ́nàntì ní láńlọ́ọ̀dù ó ṣe kí ni o ọbẹ̀ ọkọ lè ṣẹlẹ̀ tó jẹ́ pé yàwó ní ọ̀pọ̀ ẹran gbogbo eléyìí èsè ìbànújẹ́ tẹ́lá wà láwọn ìbànújẹ́ ń bí ẹlòmíì tí ò ti tẹ̀wá yìí bí nígbà tá àròwó ra sọ ilé yàwó ta fún ọ olórin tẹ́lẹ̀ kìlẹ̀ yóò tó dé nítorí káwọn òròwó ra sọ yóò jẹ́ wọ̀n wáyé bí ojú ọmọ tó ń gba aṣọ táwọn wọ̀ nígbà túnú àwẹ̀ àbátọ̀ táwọn wọ̀ ń léyẹ ọdún tó lọ ee eh? táwọn sọ fún ọ pé aṣọ léyẹ ọdún tó lọ wọ léyẹ ọdún yìí ìwọ tó lọ bá ní ẹ̀rọ wọra aṣọ tuntun alhamdulillah ẹjọ ká bá ní mọ́tò àwọn ọmọ tí wọ́n ń disturb wa torí ọlọ́run ẹjọ torí ọlọ́run ìwọ tó bá já sí wípé ọ láǹfààní àti ra aṣọ tuntun èyí tó lọ bá ní onílé yà rárá wọ̀ ṣùgbọ́n tá à ń sọ̀rọ̀ ni pé gbogbo ẹni tó bá ti lè lágbára òun ni kó pa kí o ẹ̀ràn léyà ìgbà wo la máa ń pẹran léyà a máa ń pa ẹran léyà ní ọjọ́ ọdún léyà lẹ́yìn ìgbà tí oòrùn ti yọ tó ti ṣe déédéé ọrún fà kan torí pé ìyàtọ̀ ń bẹ láàrin ìrun léyà àti ìrun òtúnú àwẹ̀ ìrun òtúnú àwẹ̀ wọ́n fẹ́ ká lóhun la díẹ̀ ìrun léyà wọ́n fẹ́ ká mọ̀ lọ́la pọ̀ torí pé jẹun lọ ká tètè kírun ká tètè lọ pẹran kébi ọmọ pa wá pọ̀ ṣé irú àsìkò ilé ìsìn ká ní pẹ̀lú wa táwa náà táwọn èèyàn bá gbọ́yé ni bí àrà ń seven thirty ìdí ilé yá dáa lásìkò òòrùn ti ń yọ níbi àrà ń tó seven ní ìsìn sẹ́gẹ́ẹ̀tì ní ìsìn tóòrùn bá dẹ̀ yọ ní yóò ṣe déédéé kọ́dírù rúmọ̀ yóò ṣe déédéé ọ̀rún fà kan nínú sẹ́rù rìyádì sọ̀lẹ̀hìn bàbá ní pé ń tí ọrùn fà yẹn fi máa ń yọ yóò fẹ́ tó rúbù sáà yóò fẹ́ tó bí fifteen minutes jàmọ́ sóyà àbí òye yóò fẹ́ tó bí kíni o bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún olóòtú tó rùn bá yọ ní ìṣẹ́bẹ́yà bí quarter to seven by seven gan ìrọ̀lẹ́ tó bá yọ níbi seven by quarter after seven ṣùgbọ́n ká fààyè díẹ̀ lẹ́yìn tí ó tọ́ ẹni tí ó yàgbẹ́ ẹni tí ó ṣe gbá kálọ́bà ti àpẹ́ jù lásìkò kéèyàn kírun léyà ní eight ṣùgbọ́n nílùú tiwa ń bí pírọ́blẹ́mù ta ní ni pé ńgbọ̀ bá dago mẹ́wàá mẹ́wàá àbọ̀ àwọn yóò ti máa kírun lásìkò tó yẹ kéèyàn ti máa jẹran léyà tó yẹ kó fẹ́ràn léyà jẹ̀rẹ̀ sí kó tó wá di pé yóò fi jàmàlà lọ́sàn-án kọ́lọ̀ kó fa alágbọ̀ọ́yé súnà. alimoyim wọ́n fẹ́ ká tètè kírun léyà ń tiẹ̀ tó bá di pé òòrùn ti yọ tó ti ṣe déédéé ọrùn fà kan ṣùgbọ́n tó bá jẹ́ tìtúnu àwẹ̀ ọrùn fà méjì ó bá ti yọ àṣẹ lẹ́yìn ìgbà tó rò bá ti ayọ̀ ẹmọ́jà ṣe mi séèkì o tí màámù ti wá kírun ìmáàmù ṣùgbọ́n ní ìsìn àgbẹ̀ pọ́blẹ́mù táwọn ò ní bí ni pé ìmáàmù ti pọ̀ ṣe ríro ìdí tá a bá ní kásòdodo fúnra wa tó bílù ṣe dàrá wa náà ń ṣe ni ìró ìdí wọn ò fẹ́ kó rí kélekèle bó ṣe ń rí yìí ẹ̀rọ gbogbo ìbàdàn fẹ̀ ìlú tó tóbi nìbàdàn láfíríkà lágbàáyé ganan àwọn ìlú tó tóbi nìbàdàn wà jẹ́mọ́ sóyà bí òye irú ìbàdàn yìí tá a bá ti ní ìdí bíi mẹ́rin sí mẹ́fà ti tó wa ẹ gbọ́ mi yé ìdí bíi mẹ́rin sí bíi mélòó sí bíi mẹ́fà mo ti sọ rí pé gbogbo orú tọ́jọ́ máa bí abẹ́ àpáta omi yẹn ìdí kan yẹ kọ́ wà ń rú bẹ́ẹ̀ ìwà bá gbé bí abẹ́ ọ̀nà challenge oríta kankan wọ́n máa lọ ọbẹ̀ o irú kan lè wà níbi ọ̀nà mọ́níyà gbogbo àwọn bá ń gbé ui ọjọ́ nǹkan kan lọ́ọ̀bẹ̀ àwọn ọmọ lọ́ọ́rù lọ ẹ mọ irú ọ̀nà àṣejì ọ̀nà after airport ọ̀nà iwájú gbági irú kan lè wà ń bẹ̀rún gbogbo àwọn tí bá ń gbé wòrò òdù ọ̀rẹ́ méjì kódà gbogbo ọlọ́run ṣògo kan irú wà níbi iwájú bóyá àbí ọ̀nà wa kan lè wà ní bóyá bí irú ọ̀nà olódó wọ́n kí irú kan lè wà níbi àárín gbogbo ọ̀bàdàn náà tẹ́ fáwọn tí ọ̀bá ṣùgbọ́n sincerely yóò fẹ́ lé five hundred seget ìdí ti di ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dá ìdí ilẹ̀ kì í sàníyàn ọlọ́run àwọn kan dá alẹ̀ pẹ̀lú àníyàn ọlọ́run pé àkódà ah, àdúgbò yìí kò sí ìdí súnà kádá ìdí àwọn ẹni ọlọ́run lẹ̀ táwọn yóò ti máa gbọ́ wá sí súnà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdí ìdí tá a ti máa ta táàpù àwọn èèyàn tá a ti máa re wọ́n jẹ eré bàtà pé pàtẹ ìdí nígbà tá a bá fẹ́ kí ìdí wọ́n wà dúó dúó dúó dúó àwọn ìyá wa àdínì wọ́n mú two thousand wá àwọn bàbá àwọn bàbá àwọn Samsung àdínì àwọn náà mú seven five wá àwọn Nokia àdínì àwọn náà ti fún wa lówó àwọn Dell àdínì wọ́n ti fún wa lówó àwọn etí sàláàtì àdínì àti rọ́wọ́ wọn àwọn Glo àdínì owó táwọn èèyàn fẹ́ gbà lọ́sọ̀kẹ́ ọlọ́tí wọ́n fi joyè àdínì aṣẹ́wó wọ́n fi joyè àdínì èyí tó pé apààyàn ni yóò joyè àdínì wọ́n láwọn fẹ́ fi tún wọn ṣe níjọ́ wọn ti á fi hàn joyè àdínì wọn ò ṣe wáàsí fún wọn o owó náà gbà lọ́wọ́ wọn ẹ sì lẹ́ẹ̀ fẹ́ tún wọn ṣe kí lẹ́ẹ̀ tún ṣe lára wọn báwọn. alimoyim ọlọ́run tọ̀kálukú wa ṣe bí ìdìsẹ́rí lùlù tiwa ìtó àní kọ́ńtró lórí ẹ̀ àní kọ́ńtró lórí ẹ̀ ṣùgbọ́n alágbára ká ṣe wáàsí lórí ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ ká tètè kírun èyí lẹ́yìn ìgbà tá a bá wá kírun tán tí lè máa mú ti pa ẹran tiẹ̀ tẹ́ran bá wà

tẹ́ran bá sì wà yìí bísí láàlágbára làwọn máa dá mẹ́ka wà lága àwọn ajá tó wájú rẹ̀ dífà fàtọ́rọ̀ sàmà wà tó rà ní fa mùsùlùmí wà ní àmì mùsùlùmí kúlí náà sọlá tó wà sí wàhálà yàrá ìlà rọ̀bìlà alámì láṣẹ rí kàlà àbí dáríkà wà ní àmì mùsùlùmí. téèyàn bá sàwọn àdúrà tán ní kọ́sí káṣí dánú súnmọ́ bísí láàlágbà píù ẹgbẹ́ ọ̀bẹ sẹ́ran lọ́rùn tẹ kí ká máa pa ẹran léyà ìyẹn tó jẹ́ ìdájọ́ mi ìdájọ́ mi ni pé irú ẹran wo gangan òun láàfi wá pa iléyá tá a bá tiẹ̀ wá ń sọ̀rọ̀ iléyá iléyá iléyá yìí irú ẹran wo lọ pa á àwọn àáfàá ní wípé kò lẹ́tọ̀ọ́ ká paléyá pẹ̀lú nǹkan kan àyàfi al àwọn ẹran tó bá ti wọ abẹ́ al-an'am jẹ́wárí al-an'am tá à ń sọ yìí ẹran oríṣi mẹ́rin ló wọ abẹ́ rẹ̀ jọ̀mọ́ ẹ̀já take note ẹran tó wọlé yóò kọjá four categories of animals oríranran ẹran mẹ́rin ló wọlé alákọ̀ọ́kọ́ ni àlì ibilu ràkúnmí ṣé ẹ ráwọn ẹran tá a fẹ́ kà lẹ́yìn ẹ má jẹ́ o lákọ lábo òun ló wọlé ya lákọ lábo o ló wọlé ya ràkúnmí wọlé ya màálù wọlé ya àgbò wọlé ya bákan náà léwúrẹ́ àbí wọlé ya akọ àbábo rẹ̀ irú àgùntàn náà wọlé ya abo màálù wọlé Abu ewúrẹ́ wọlé yá Abu mùsòrò wọlé yá mùsòrò àti ewúrẹ́ ọmọ ìyá kan náà ni wọ́n máàzù làwọn jẹ́mọ̀tẹ́ bá wá wò àṣẹ tọ́kì kọ̀ wọlé yá tọ́kì ọba ṣe ìbáwọn tọ́kì kan ń bẹ wàláhì téèyàn bá pa tán ẹran tẹ́rì lára ẹ̀ ó jẹun tẹ́rì lára ewúrẹ́ lọ jẹ́mọ̀ sẹ́ àgbí pẹ̀lú mi ẹ bá ti ráwọn tọ́kì kan rí ti máa tóbi àlùsí báyìí téèyàn bá pa àwọn tọ́kì yẹn ẹran tí ń bẹ lára O fẹ́ẹ́ ju ẹran tí mi lára ewúrẹ́ mi lọ ọmọ ìyá kan ti fún wa ń tọ́kì kan nínú àwẹ̀ kọ́nà àwọn ọmọ kí wa ní ọdún ó sì ara pè mí bọ́lẹ́wà mú ní báyìí mọ́ wa wa gbé tọ́kì fún mi ní àfà lọ́dún táwọn wí gbé tọ́kì táwọn wí a sì pa tọ́kì nílẹ̀ bá kún mo lọ àwa ń lọ mo tó bọ́ àwọn èèyàn ń bẹ̀ jẹ tọ́kì àwọn kan tó wá tóbi jù yẹn lọ bí ìlọ́po mẹ́ta mẹ́rin ó dìbẹ́ lòdì lóde tó bá fún jẹ bí tọ́kì ṣe wò rí kò ṣe kí ni jàmọ́ ọ̀wọ́lé yá chicken ìbá àjẹta greek kọ̀wọ́lé yá àti gbogbo àwọn ẹranko ẹlẹ́sẹ̀ méjì kọ̀wọ́lé yá àwọn ẹranko ògbẹ́ ààyè ni ọdẹ amú erin láàyè erin ọ̀wọ́lé yá kìnìún ọ̀wọ́lé yá ọbọbọ-mankey máńkì kọ̀wọ́léyá kẹtẹkẹtẹ dọ́ńkì kọ̀wọ́léyá jama sọ́yà àbí oye gbogbo àwọn ẹranko yẹn kéèyàn mọ́dún kọwọleya ìgalà kọ̀wọ́léyá ẹtù òbèjé ẹlẹ́sẹ̀ osùn kọ̀wọ́léyá òkété kọ̀wọ́léyá asín kọ̀wọ́léyá àti gbogbo orú àwọn ọmọ ìyá nínú ẹranko bá àwọn náà tún nídàájọ́ àwọn ẹranko mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n wọ iléyá wọ́n ní ìdájọ́ tiwọn náà ń sáré sọ díẹ̀ á stọ́ọ̀pù bẹ́ẹ̀ yẹn lénìí á kà nǹkan díẹ̀ nínú tíra mìnàjúlì mọ́mìn á wà ráńdì ẹ̀ ọ́f kọ́lọ̀ ń kó yá soríire ayé àtijọ́ gbìndà kìámà kó jẹ́ kárí ìyọ̀nú ẹ̀ kó sì má jẹ́ kárí ìbínú ẹ̀ láíláí làlá haúlà wàlà kú wátá ìdájọ́ àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin yẹn òun rè ní ṣókí alákọ̀ọ́kọ́ ẹran tó bá jẹ́ ràkúnmí tó wọlé yá yóò ti pé ọdún márùn-ún jama ràkúnmí tí yóò wọ ilé yá yóò ti pé ọdún mélòó ọdún márùn-ún yóò ti máa loko ọdún kẹfà ràkúnmí ọdún mẹ́ta àbọ̀ wọlé yá ràkúnmí ọdún mẹ́rin àbọ̀ kọ̀ wọlé yá yóò pọ̀ ọdún mélòó ọdún márùn-ún màálù yóò ti lé lọ́dún méjì yóò ti máa lo oko ọdún kẹta kó tó wọlé yá àgbò àtewúrẹ́ ọgbọ́dọ̀ ti pọ́ ọdún kan yóò ti máa lọ oko ọdún kejì ṣùgbọ́n a tó wá rí àdífi jábìr rọ́bì allah ta'ala nínú sọ̀hún muslim tọ́já sí bànàbí àsálà ń padà pé tó bá jẹ́ kó nira fẹ́lòmíì tí ò rí ẹran àgbò àbágùtàn àbí mùsòrò ọlọ́dún kan àgbò nìkan àbágùtàn nìkan ànábì wàá yọ̀ǹda olóṣù mẹ́fà èyí wọn náà máa ń pè ní jazaa mùsínà gan-an lẹ́nu tó jẹ́ pé ọjọ́ orí ẹ̀ ti pé ìyẹn náà ní ká fi paléyà ṣùgbọ́n tá a bá wá rí alepa jazaa àwọn àáfàá dẹ̀ ní pé ẹranko tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú lárúbáwá ni àgbò àbágùtàn tó ti pósù mẹ́fà ìbáwá jẹ́ oṣù mẹ́fà àtijọ́ kan ọ̀wọ́léyà ẹ má ṣe mistake o ewúrẹ́ oṣù mẹ́fà ọ̀wọ́léyà o mùsòrò oṣù mọ́kànlá kọ̀ wọlé yá o agbo nìkan àbágùtàn òun nìkan ni ọjọ́ pé tó bá kó oṣù mẹ́fà ọwọ́lé yá tá a lè a lè fomi lù bẹ́ẹ̀ tá a bá rí ọlọ́dọ̀ kan á dùn bẹ́ẹ̀ ká máa tẹ̀síwájú nínú àwọn àlàyé wa tá à ń ṣe nínú tíra minhajul mu'min fún àǹfààní àwa tí a bá ń bá ní lọ ibi tí a sì dé dúró òun náà ni min ajuli mu'min fi tẹ́ríkìlì muharramat min ajuli mu'min fi tẹ́ríkìlì muharramat ìlànà àwọn ẹni ọlọ́run ìlànà àwọn mùsùlùmí gidi nínú mímọ́ gbé ìwà ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ a ti nípa bí wọ́n ṣe máa ń gbé irọ́ pípa jù sílẹ̀ bákan náà nípa kéèyàn àbí kọ́ pa ara rẹ̀ ibẹ̀ láti stop jẹ́mọ́ sóye ibi kéèyàn ó pokòso àbí kọ́ pa ara rẹ̀ ibẹ̀ láti kí ni o gbogbo àwọn àdánwò tí máa dé báyàn tí ó fi àlọ́ pokòso tí ó lóun fẹ́ pa ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wa o ìsẹ̀mí ayé wa ọlọ́mọdé ò nira ìsẹ̀mí inú sàárè ọlọ́run sí rọrùn fún wa ìsẹ̀mí ijó ọ̀gbìn ìdàlùkì àmọ̀ òun ni kọ́ ọ wá jí rọrùn fún wa jẹ́mọ́ tó bá rí bẹ́ẹ̀ àti sọkọjá pé gbogbo tó lè fa ká máa para ẹni èèwọ̀ ni gbogbo ẹni tó bá sì para rẹ̀ só ti yé àbí òye a ti jẹ́ kó yé wípé irú tó fi para rẹ̀ yẹn òun náà ni yóò fi máa para ẹ̀ lọ torí pọ́lọ́run ọba ti kọ́ṣàn wa wàhálà àtàkótò ló àǹfọ̀sákọ́m iná lọ àká ànábìkan rọ̀hìn ìmọ̀ ọlọ́run ẹ bá para yín ẹ bá pokùnso ẹ má jẹ́ pọ́ìsìn ẹ gùnra yín pa ẹ fìbọn yín lórí ayé yín torí wọn bá yín lójú gbogbo ẹni tọ́bẹ̀ lọ para rẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n iná iná rọ wákà àlàlọ́ ìyẹ̀sí rọ sẹ́ẹ̀rí kí wọ́n wọ ní ọlọ́run á ní tá a bá jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá èyí tóun ní amọ̀débẹ̀ tóun hànà fún wa òun ó wá forí àwọn kéékèèké jìn wa òun ó forí àwọn àṣìṣe wa náà jìn wa èyí tó kéré àbí èyí tó tóbi òun ó forí ẹ̀ jìn wa wà ló de kéèlè kan mọ́dé kọ̀ làwọn kẹrẹ́ mọ́ òun ó wá jẹ́ kán wọnú àlìjánná mọ́dé kọ̀ là mọ́ ibi téèyàn máa wọ̀ ní ààyè ìbúwa alápọ̀nlé vip jẹ̀mọ́ kila la pè vip very important personnel àbí personality àwọn tí wọ́n máa ń rò pé àwọn pàtàkì láyé èèyàn jẹ́ kẹfẹ́ ọwá lóhun pàtàkì níbo ló ti pàtàkì àsèmi àti ẹ̀la pàtàkì ọlọ́njá pàtàkì láyé àtọ̀run alimohim irú àwọn èèyàn báyìí ni wọ́n wàá wọ àyè pàtàkì táwọn ẹni pàtàkì máa ń wọ̀ fòdì pàtàkì kí láàyè yẹn àlìjánná láàyè pàtàkì àwọn wo làwọn ẹni pàtàkì tí ó wọ̀ òun làwa mọ̀mí ní òdodo fòdí pàtàkì wo ìdí pàtàkì pa àjọsìn fọlọ́run ọba láyé wájàsá òǹbẹ máa sọ́bàrò jannatan wàhárìrọ ọlọ́ọ̀ni ẹ̀san wọn látara sùúrù tí wọ́n ṣe wọ́n kírun láyé wọ́n jí lóru wọ́n se náfìlà fọlọ́ wọ́n báwẹ̀ wọ́n fèbí panú wọ́n mú jáàbù wọ́n dàbò orí wọn ọ̀sọ́pọ̀ pé orú wọn wọ́n múrun gbá wọn wọ́n dá sí wọ́n mú àwọn súnà wọn wọ́n jí ó pé ọ̀rọ̀ ẹnu wọn ọjọ́ wọ́n lọ gbọ́rọ̀ lọ wọ́n lọ wá wọ́n ti láwa kùránì jannata wa harira ọlọ́run já wà ní jẹ́nà àlùmọ́ yìí gbogbo ẹ tó bá ti lè para rẹ̀ ó ṣòfò nìyẹn àṣẹ àwọn ibadur rahman nínú suratul furqan aya 68 ọlọ́run ọba tó sọ nípa àwọn pé àwọn ibadur rahman walladhina la yad'una ma'a Allahi ilahan akhar àwọn ibadur rahman wọn ìpẹ́ lómi lẹ́yìn ọlọ́run wọn ìdẹ́ ẹ̀pa ẹ̀mí tọ́lọ́run ọba sí lé ìwọ̀ àfẹ̀yìntọ́ bá jẹ́ òdodo gbogbo ilé àgbọ́dọ̀ gba ayé ká máa para wa. bákan náà nínú àdìsí ọmọ abdullahi ọlọ́mbà nìkẹ́ ó nípa nàbí ti sọ fún wa rí nípa àwọn èèyàn kan tí wọ́n ṣáájú wa ọkùnrin kan tó jẹ́ pé lójú ogun wọ́n sà lọ́gbẹ́ wọ́n ní nǹkan lọ́wọ́ ọwọ́ ọ ọwọ́ ń gbọ́n jìnnìjìnnì ọ ń gbọ́n sẹ̀sẹ̀ ó ń àìdùnnú bá mú ọ wá mú ọ̀bẹ ọ̀bẹ ó sì fi para rẹ̀ ó fi gúnra rẹ̀ yánnayànna tó fi di pé ẹ̀jẹ̀ rẹ̀ ń sàn tó fi wá kú jama anabi sallallahu alayhi wa sallam ọ wá ń sọ pọ́lọ́ ọba àlékè ọlá wá sọ wípé bàdárọ̀ ní abudi bíi nafsi haramtu alẹ́ ìlìjànátà ẹ ọlọ́run làwa o ó ní ẹ̀rẹ́rù mi ọ̀kanjú para rẹ̀ Eh, ọkànjú wa bèmí ọlọ àlùjánà déèwọ̀ fún kò ní í wà àlùjánà ọlọ́run mọ́sá lè wọ wa ká wọ ọlọ. nínú àdìsí Abu Huraira anábìlẹ̀ tó bí para rẹ̀ irin ló fi para rẹ̀ ní ọ̀bẹ lè rẹ̀ ni irú nǹkan tó rẹ̀ òun náà tó jẹ́ pé inú àárín gbogbo náà gangan òun ni yóò wọ̀ yóò dẹ̀ sí gbére ń láéláé tí ò ní jáde sóòtì àbí òye ẹ ń bá sí pé poison òun ló fi para rẹ irú poison yẹn náà yóò wà lọ́wọ́ rẹ tó wọn láyé yóò ṣe gbére nínú ọ̀nà tí ò ní jáde alákọ̀ọ́kọ́ tá a Bukhari àti Muslim ló gbà wá ẹlẹ́kejì náà tá kà yìí Bukhari àti Muslim ló gbà wá. bákan náà nínú àwọn nǹkan míì tá a fa àtọmọ wa míì eléyìí tọ́já sí pé Imam Bukhari àti Muslim àwọn náà ni wọ́n tó gba àdíìfì yẹn wá òun ni ẹnìkan tọ́já sí wípé ojú ọgbẹ́ níbi tí wọ́n ti sá lójú ọgbẹ́ lójú ogun álámọ́tì ò. wọ́n lọ́ wá ń kó nira ba ó ń kẹta ìró ba ó kó wàhálà ba ọba kánjú parẹ́ jàmọ́ akẹ́kọ̀ọ́ kan ń bẹ̀ yẹn ọlọ́run mọ́jà ní àwọn ẹbí wa èèyàn fura pé ara ò ní èsè bí ẹnìkan màmá rẹ ti pé màmá rẹ ti pé eighty bàbá ti pé eighty five wọ́n sá wàá ti náwó náwó náwó stars lè gún ọ lábẹ́rẹ́ ẹ̀kú ẹ́ gún

ká fún lóògùn èkùjẹ jùlẹ̀ lásán àbí ká ní dókítà kan bá ní fún lábẹ́rẹ́ ẹ̀dáràn wájú ọ̀nà wọ́n lọ́kùnrin látara ìnira wàhálà bó ṣe kánjú para ẹ̀ nìyẹn fàkọ́tàlà nọ́fṣàwù ọ̀para rẹ̀ bìkíni bìtúbábì sáìfì yìí pẹ̀lú kíní ẹnu ọ̀dà yẹn ẹnu ọ̀dà rẹ̀ ti máa ń mú yẹn sẹ́wọ́n bí kéèyàn gbé dàkalẹ̀ hmm. ọkẹ̀ ti kọ̀bọ́ ni ni dàbá yọ lódì kejì lọ́ba gbàbẹ̀ lọ fàkọ́ọ́lá nàbí sọ́lọ́lá àlọ́sà ànábì bá ní pé ẹmọ ìwọ́mọ yóò ọkùnrin yóò wúwà min áàlì náà wúwà min áàlì náà ànábì inú iná ló lọ tẹ́ bá ń gbọ́ iná ló lọ tààràrà ẹni tó para rẹ̀ iná ló lọ tààràrà iná ni torí náà ọlọ́run abì ọmọjàró ni wá o gbogbo nítorí ọ̀sẹ̀ lẹ́nu nira èèyàn gbọ́dọ̀ máa para rẹ̀ nínú rìwáyà míì eléyìí tí wọ́n tún gbà wá látọ̀dọ̀ àfáà wa àbúkọ̀ lábàá tóun náà gbà látọ̀dọ̀ sábìtì ọmọ zohar látọ̀dọ̀ anábì asalam ó dàbí wàá tuntun pé lánàá lè mọ́mìn kakọ́tìlì yìí kéèyàn máa ṣépè fún mùsùlùmí bí ìgbà téèyàn pa ni kódà kéèyàn fún mùsùlùmí ẹ̀ ń bá ti ń fún wà máa ń kọ̀dá náà ń ee ká ní fáwọn ọmọ àtàwọn ẹgbẹ́ ànábì lẹ́ni tó bá já sí pé ó ń pe mòmìnì ní kèfèrí mòmìnì tó ń kírun tó ń gbáwẹ̀ tí ọmọ ẹbọ mẹ́sìn ọwá ló fi síbi jẹun ó di kèfèrí ọlọ́fà tẹ̀sùbà ó di kèfèrí ọfẹ́ kẹ́nìkan lọ́ba ara tẹríba ọba kàfàrà rẹ̀ ta ní ọba ni tú àdíìsì fún wọn ànábì lẹ́ni tó bẹ́ẹ̀ lé dáadáa pa arọ́mọ́ mòmìnì tó pè ní kèfèrí fàwúwà kakọ́ tìlì yìí ó ẹni tó pa ni o ó dàbí bí ẹni tó pa wà máa ń kọ̀tàlà nafsa wù bí ṣe in ẹ ń bá wa màmá tiẹ̀ lọ parẹ́ gan níbi patilẹ̀ ayé gangan àdábà wù lọ òbí yawm al-qiyama ọlọ́run ó fi jẹ́ yàtọ̀ bá dijọ́ ọ̀gbìn al-qiyama ọlọ́run abiyọ̀ mọ́jà ríbi náà rẹ o àdìsítà kàtà yìí náà mọ̀tàfà kọ̀nà àlè Bukhari àti Muslim náà ló gbà wá ibi ọ̀sìn làáfà dúró sí lórí kéèyàn parí yàn kí ló wá tẹ̀lé alkọ́dí àṣù alkọ́dí àsára tó fẹ́ ká jìnà sí ni ká jẹ́ adájọ́ ọbú ẹ bá ka news níjẹta àbíjọ́wò tó gbọ́ news wọ́n láwọn kan nínú research tí wọ́n ṣe tán release pẹ̀lú corruption pé bíi kinní kan bílíọ̀n àbí trillion tiẹ̀ ní owó tán ní corruption owó bribe tí wọ́n gbà wọ́n wá ń rétí báwọn èèyàn ṣe corrupt sí ọ̀dẹ̀ pa àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá number one bóyá forty six point kínní kan lẹ́yìn àwọn ọlọ́pàá sẹ́mi àwọn tó kàn àwọn adájọ́ àwọn adájọ́ nàìjíríà àwọn náà corrupt bòdì bó o làwa tá a bá jẹ́ mùsùlùmí ò sí ní jẹ́ adájọ́ ọbú èèyàn láàmú ṣàlàyé tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tá a sì tún gbìyànjú àti sọ àwọn abala tó kù nínú ọ̀rọ̀ ọdún iléyà abẹ́ fourteen thirty eight ìjìra bó ṣe ń lọ sópin ọlọ́run járe ọ̀nà rẹ̀ ń bẹ́ẹ̀ má jà á rí ìbínú rẹ gbogbo ohun tá a ṣe tá a fi rí ìbínú rẹ má jà á lè ṣe gbogbo ohun tá a ṣe tá a fi rí ìyọnú rẹ jí ó rọrùn fún wa làlá haúlá wà láàkú wáta ilà abilà ilà abilà ọ̀dẹ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anti astaghfiruka wa wa rahmatullahi wa